أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أبو تفو الله أبا أبا تسو أميوا بي أميري بتفواج من التصوير سورة الأحقاف لوني يعدي لوني آية sixty three ọgọ́ta àti mẹ́ta afọ̀rọ̀ àìsàn ìlà àtàkùnkùn náà àìsànlọ̀kọ̀ láàpọ̀ náà ọkẹ́ ṣúra àwọn olùkọ́ ọgbọ̀n ṣúra ti wáṣà áyà sixty three ọgọ́ta àti mẹ́ta أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم ما تحبون أأنتم تزرعونه أم وإنتم تفكرون إنا لمكرمون بل نحن محزونون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه النجم أم أنهم لو نشاء جعلناه بلادا فلولا تشكرون أفرأيتم النار التي أأنتم أنشأتم نحن المنشئون جعلناها شجرة فسبح باسم ربك العظيم من يعلم أو ترى àwọn àmì mẹ́rin tó ń ṣe àfihàn gbẹdẹgbẹ wípé ọlọ́run ọba ó ní agbára àti bí òkú dìde lẹ́yìn ìgbà tí ó bá kú tán ó ń bí ẹ̀yìn pé ìṣẹ̀lẹ̀ ń bẹ lẹ́yìn ikú àkọ́kọ́ nínú ẹ̀ wọ́n ní dẹ̀bírù fọ́ọ̀lù alẹ́bìí ní ìṣúdá ó ní ẹ̀rí wípé ọlọ́run ọba ló ṣe ìṣẹ̀lẹ̀ ènìyàn tó ilé ìtìjó mẹ́rin pé ọlọ́wọ́ bá tún ṣe ìtẹ̀lé ènìyàn lákọ̀ọ́kọ́ yẹn ni ó ní agbára àti tó ìtẹ̀lé ènìyàn ṣe àlùsọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kejì ó ní èyí tó ń bọ̀ wájú wa ní ìṣe tí ọlọ́wọ́ sọ nípa àìsíkè jíjẹ àti mímu tó ń ṣe fún wa òun náà ọ̀nà tí ọlọ́wọ́ bá ń gbà ṣe fún wa ẹ̀rí ni àmì ni tó fi ẹ̀ pé ọlọ́wọ́ bá ní agbára láti ọwọ́ àdàbẹ̀ nílẹ̀ ìgbà tá a bá kú أفرأيتم ما تحرثون ويسي وقتال ده أأنتم تزرعون أم نحن الزارعون أين الكسر قلوبه قد ينجى àbí ọmọ wọn bá gbẹrẹgbẹrẹ ní oúnjẹ tí o kò náà wù. لو نشاء لجعلناه حصاما وضعوا يعني àbá jẹ́ kí oko náà kó bẹ bàbá ń bí ìpàkàkàwò tí ẹwà máa ṣe ìmọ̀ báwo ni oko tó ti wù tó ti dá oṣù àgbẹ̀lẹ̀ kan náà. Ìnáwó ìnà ànàbàwòrán àdúgbáyé pé a ṣe àǹfààní rẹ̀ ní ìwọ̀kúwa láti lẹ́yìn àǹfààní lójú oko náà. Bàlùmáṣìlú máṣàwòrán. dájúdájú ọlọ́run ọba ló pé léwọ̀ fún wa bí ó jẹ́ kárí àǹfààní ètò náà. Àbá onímọ̀ yẹn gbà ẹni àtọ̀rọ̀ àìsàn ìlàkàb àlẹ́rìí ìjàkùnkùn náà kí ẹ wòye sí oko bẹ́ẹ̀ ń dá. Hàn àǹtún tìǹbìtì náà ń jìnnà. Bẹ́ẹ̀ ilẹ̀ ń jẹ́ kí oko náà ó wù láti ilẹ̀ ẹlẹ́. بل نحن نحب قراره ونتبعه في الأرض ولم أرى عندك في أرض الساعة في ذات ó di oúnjẹ tí ó wù tí ó kù jẹ oúnjẹ ní ìfẹ́ máa jẹ. ìnáwó nàṣà wò lẹ́dà àwòmá dáàrí kàbíyà kàṣí ma lọ́ba wù wá ni ó ẹ̀tọ́ pípẹ́ ẹ̀dá yẹn ó sì ti wù tó ti dá àápọ̀ ìdígbẹ́ láàyè ìtẹ́kọ̀ òdú ìfì lọ́ba ẹ̀ nínú àǹfààní pẹ̀lú bẹ́ẹ̀ níbi jíjẹ. Táwọn dákùn tẹ̀tẹ̀ àjàdínlẹ̀ nínú àlẹ́gbẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ èso yìí. Ilé ìjọba ẹ̀ẹ́dì ẹni tí ọ̀nà ti mọ̀ níbi tọ́kẹ̀rẹ̀ sí oko yìí oko tó ti dá abẹ́rẹ́ wọ́n sọ fún yìí lẹ́yìn náà lọ́kọ́ sí yìí lọ́wọ́ àti yìí ẹwà máa sọ pé dájúdájú àti pé oko oko wa ọlọ́run ti fìyà jẹ wá aláhùn ìmọ̀kànlélú náà ní ìyàwó àbí bá pé ọlọ́run pé oúnjẹ yẹn ó ṣe ilé ìwọ̀ fún wa láti tàǹtà ní pẹ̀lú ẹ̀ níbi ọlọ́run ti ẹ̀rí mìíràn ohun tí ó náà ìgbérí pé ọlọ́run bá ní ìjọ́rọ̀ ó ní agbára láti jí òkú tó ti kú tó ti dìde. Nínú ìkọ́ ọlọ́run ọba àti orí rẹ̀ olóúnjẹ oúnjẹ tó wà ápàwà ẹ̀sùn mẹ́ta àlùkù pé ẹ̀ẹ̀rí okun tẹ̀ ń dá yẹn. Okun tẹ̀ ń dá yẹn ẹyọ agbóńgbò ẹyọ kan lẹ́sìn tó lulẹ̀ akúrúgbìn tẹ fi sínú ilẹ̀ yẹn yóò bẹ̀rẹ̀ ni tó di ilẹ̀ lẹ̀ ṣùgbọ́n nígbà tí òjò bá wẹ̀ sórí ẹ̀ ilẹ̀ yẹn yóò di tọ́pọ́ akúrúgbìn tẹ fẹ́ fi sínú ilẹ̀ tó bẹ̀rẹ̀ yẹn yóò wá jáde yóò máa wù díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tó bá wù tán yóò di oúnjẹ tó pọ̀. أأنتم تزرعونه أين ينتظرون كيف يقول أم نحن الزارعون àbí ọlọ́run ló ń jẹ tí ó wù ó di oúnjẹ. ẹlẹ́yìn ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì pé ọlọ́run bá ní agbára àti bí àtìgbè lẹ́yìn bàtà bá kú orí agbára ọlọ́run àti ipò rẹ̀ lórí àwọn ẹ̀fẹ́. وأولئك إيه. أفرأيتم الأبر الذي تجعلونه في الأرض فاري سيغفر سيري أبقى tẹ́ ìsinmi olẹ̀ tẹ́ bọ́mọ́lẹ̀ pẹ̀lú yẹ̀fẹ̀ dáadáa harfi náà wẹ̀tẹ̀ sí yẹ̀fẹ̀ ha lẹ́yìn ìgbà tẹ́ ẹ̀rọ lẹ́lẹ̀ tẹ́ ẹ̀rọ sára ta an tẹ̀ tẹ̀ jàrú na wùzọ́ra lẹ́yìn ẹ sọ di oúnjẹ tí ó wù tẹ́ máa jẹ ó ń máa tàbùkà tàbùkà ó ń máa أن نحن الزارعون له títí yóò fi dàgbàsókè yóò fi di oúnjẹ tẹ́ẹ̀ máa jẹ àbí ọlọ́wọ́ ọba ló ń ṣe gbogbo eléyìí ولا شك أن الجواب الذي لا جواب غيره هو أن يقال في èméjì ìdáhùn sí tí ò sí dáhùn tó dáa jù lọ ní pé yà هو هو الزارع المنبت إذا الله وضعوا ومن أنكم تكون ونحن لا قدرة لنا على ذلك أو لها ترى فكلات جتي تكتاككم فيقال لهم àwọn àmọ̀ ọ̀sán tó kúlò ákìlì yára gbogbo ẹni ọba lọ́pọlọ òun náà náà bẹ́ẹ̀. أن من أنبت هذا السنبل إذا الجوبة يكون شتاء قبل فيها ما هو الله القادر أن يضع ونزل فيه على أن يبعثكم بعد موتكم أن يبقوا أن يبقى التي تريد إليك في غفلة وقول استنبات النبات بعد عدمه من براهين البحر ان كنت تكتب في يجو nǹkan ọ̀pẹ̀ tó ń jáde ẹ̀rí ni àmì ni ó jẹ́ pé ìgbéǹde ń bẹ. Ìṣẹ̀bí lẹ́yìn ìkúwà àwọn áyà tó pọ̀ nínú àkùrán tó bẹ̀rẹ̀ sí eléyìí. من rẹ̀ ومن آياته أنك ترى الأرض خاشعة أيذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى هو المواد والله ó ń الله ògbó ọlọ́wọ́ bá náà ó أنك ترى الأرض خاشعة أوري ما لك تبقى يوم سنك بكالوريا أين أنزلنا عليها الماء متى تعطوا أصل جهال سوريا استجدت يوضع بفيك ما لك تبقى yóò mì yóò fọ́ irúgbìn ọjáde nínú ẹ̀ ọ̀rọ̀bẹ̀ irúgbìn ọjáde nínú ẹ̀ yẹn yóò fọ́ a máa dàgbà sókè yóò máa dàgbà sókè tí yóò fi di oúnjẹ míì kẹ́ẹ̀ni máa jẹ إن الذي أحياها جاد جاد وضعت كل جلالي لين تكذب يحييه الموتى إن أبار لك تكذب تكذب عملك إن أبار لك تكذب ذاك نوع الله صلى الله عليه وسلم انظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها ضمن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير ẹwùrí tí àmì orí ọlọ́run bá ti fẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ó ti ń di ilẹ̀ ẹlẹ̀, yóò sọba tèmi lẹ́yìn ìgbà tó bá ti kú sẹ́tì òfin ẹni kàkà lára rẹ̀ tó ti fẹ́. Ìmọ̀dá àdìká làmú ilé ìbọn ga. Ọlọ́run tó ń sọ mọ̀ ẹlẹ́ tó ti jẹ, tí ó sọ bí àbẹ̀mí tí ó rọ̀ kọ́kọ́ tí nǹkan ọ̀sìn tó jáde nínú ẹ̀ lọ́wọ́ fi mọ́ta ó ní agbára láti gbé òfin ìdílé ìgbà tó bá kú tán ìyàwó àdá tó lè ṣe ìpàdé lọ́wọ́ wọn bá ọba alógbèmí tó lórí gbogbo nǹkan ni. آية مين الله وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقل السحاب انتقالا سكناه لبلد النجم فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون ولمي هو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته إن ọlọ́run àwọn èèyàn máa ń ṣe لك yóò ra yóò jẹ́ ìwé òdòdó fáwọn èèyàn pé ìtọ́ ọlọ́run ọba ń bọ̀ ní omi òde. حتى إذا أقل السحاب انتقالا قتلهم لبلد ميت فأنزلنا به الماء títí nígbà tí ẹ tún gbé tó bá kú fọ́fọ́ tó gbé omi tí mú àwọn àti abẹ́gbẹ̀rún wọn sí ilẹ̀ tí a fẹ́ jọ òjò náà sí tí obìnrin bá wá lọ rẹ̀ lórí ilẹ̀ náà wọ́n àfọwọ́sí àbí ilẹ̀ olè sàmàrà pẹ̀lú omi yẹn á wà jẹ́ kí àwọn ọ̀sẹ̀ ọ̀gbẹ́ oríṣiríṣi tó wọ́n jáde láti bẹ̀rẹ̀. Àdáàdì gẹ́gẹ́ bí a ti jẹ́ kí ilẹ̀ tó ń lò sọ ọ̀gbìn jáde bẹ́ẹ̀ náà lókòrò lọ́wọ́ ta máa gbé òkú dìde láti lè lẹ́ẹ̀mẹ́rin ọjọ́ bẹ̀rẹ̀ àgbéyàwó. Ìdíje eléyìí àmì ní pé ìlà àgbàkùn ìjọba pẹ̀lú kí ẹ bá lè jẹ́ ẹni tí ọmọ ti ìrántí ẹni tí ọmọ ìrántí ọlọ́run ọba tí ọmọ ìpàǹpààní pẹ̀lú ìrántí. So eléyìí ó fi hàn pé nínú àmì tó ń ṣe àtọ́ka sí pé ìjọ bèbè àlùfíàmọ̀ ń bẹ ìṣẹ̀mí lẹ́yìn ikú ń bẹ òun náà ni àwọn nǹkan ẹ̀kọ́ tá à ń gbò mọ́lẹ̀ nǹkan ọ̀gbìn yìí lẹ́yìn ìgbà tá a dábò mẹ́lẹ̀ tán ni ó jẹrà. jíjẹrà tó jẹrà yìí gẹ́gẹ́ bí ìgbà tí òkú kú ká lọ bò mẹ́lẹ̀. òkú yẹn náà ni wọ́n jẹrà gẹ́gẹ́ bí ìgbà ọ̀gbìn ti jẹrà yìí. bẹ́ẹ̀ náà ni nǹkan ọ̀gbìn yìí ló ti wá di tuntun yóò jáde láti inú ilẹ̀ yóò wù jáde yóò wá mú nǹkan ọ̀gbìn tuntun jáde. bẹ́ẹ̀ náà làwọn èèyàn ọlọ́wọ́ tó ń ṣe sí wa dìde lójọ ṣùgbọ́n ìfẹ́ àmọ̀ láti yí nǹkan bàbí wọn ìdíjí lélẹ̀ lọ́yẹ́ pé wọ́n kó pa dandan tó gbogbo ènìyàn pátá ló wòye sí ẹ̀rí ilé tó ń ṣe àfihàn pé ọlọ́run ní agbára láti dí òkú dìde lẹ́yìn ìgbà tó bá kú tán. Pàápàá jùlọ ọlọ́run pa wá láti káwòye sí nínú àyà àkọ́hán. Ọlọ́run ní ìtàlẹ́yìn lórí ìdòǹsáàlú ìlà أن من الماء قبضا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقبا وزيتونا ولحما وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم ألم من شعر ميدانيا tí wọ́n lè fi oúnjẹ tí wọ́n jẹ. Oúnjẹ yẹn ohun tó ń yí jáde láti inú ilẹ̀ oní omi òkè tí ọlọ́wọ́ bá ń sọ̀kalẹ̀ sí lórí. Ọlọ́ni Adúlá Ṣọ̀bábùlẹ̀ náà àtọ̀gbà gẹ́gẹ́ bí a ti sọ omi kalẹ̀ lórí nǹkan ìyẹn. Ó ń mẹ́ta bọ́kùnrin lọ́kọ̀ ṣọ́kọ̀ àwa jẹ́ kí ilẹ̀ ẹlẹ̀ ó yanu lọ́pẹ́ sí méjì náà láti nàìjíríà àpá àwọn ajẹ́sí nǹkan òkú tó ń jáde láti ní ọ̀rẹ́. وعنبا وقبا oríṣiríṣi àwọn nǹkan ọ̀sìn ni wọ́n jáde nínú rẹ̀ ìnàbí nínú rẹ̀ oúnjẹ oríṣiríṣi àti zaitun àti dọ́bínú àti eré àti ẹ̀pà àtàgbàdo lóṣìṣiríṣi ọ̀pá àti ẹ̀kànlù ọ̀sà àti àwọn nǹkan nǹkan bá àti ìyànjẹ ìjáde gẹ́gẹ́ bí àwọn fúrúùtù ọlọ́run ní ìmọ̀tá àmọ́tún àti ní ìbàdàn fún yín wọ́n lè àná àmìkùn àti àwọn nǹkan ọ̀sìn yín báwọn náà ní ilé máa rí tí wọ́n dùn. so eléyìí ó fi hàn pé ògbó ọlọ́run ọba ó tóbi débi sani tó kò bá kú tó bá jẹrà tán ọlọ́run kò ní gbogbo ìdíje. ẹni ọba wòye tí òtútù rọ̀ sórí ilẹ̀ ilẹ̀ tí ń mú nǹkan ọ̀gbìn jáde ló mọ̀ pé dájúdájú ọlọ́run ọba ó ní agbára láti gbé òkúdùdè lẹ́yìn ìgbà tó bá kú tán. Lálákọ̀ọ́kọ́ òjò tó ń rọ̀ látòkè alọ́sọ̀kalẹ̀ ọlọ́run ọba ni. Omi ọ̀hún gan fún rẹ̀ kálọ́sẹ̀ jẹ́ ọlọ́run ọba ni. Káfíọ̀ wá pé omi ti wà yìí máa sọ òjò náà kalẹ̀ pẹ̀lú ọ̀nà tí ń bá sọ kalẹ̀ lórí àwọn nǹkan ọ̀gbìn wa tí ọ̀jẹ́ pọ́pọ́ gbogbo àwọn nǹkan ọ̀gbìn ọ̀hún ọ̀pọ̀ dànù tí gbogbo wọn wọ́n dànù láì ní láǹfààní tàbí ìpele ìdíkì ìdásọ náà lẹ́yìn náà nígbà tí ó bọ̀ ń dárọ̀ kalẹ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ ìmọ̀n ní wúwà lẹ́bi yọkùnrin àlà ṣẹ́kùn ọ̀rọ̀ anùmọ̀tárì gbọ́n lálẹ́ ní tó lè jẹ́ kí ilẹ̀ ẹlẹ̀ sọ́jà lọ fún ohun tí ó jáde ní rẹ̀ èyí tó jáde ní ilẹ̀ ẹlẹ̀ yìí ọlẹ̀ ẹ̀wọ̀ ewé káàlì àjá olóní kí ilẹ̀ ẹlẹ̀ ó jáde ní ó jáde nígbà tó bá wá ń jáde lọ́wọ́ máa ń bí ẹ̀jẹ̀ díẹ̀ yóò máa dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ ìsàlẹ̀ ni tó jẹ́ tó máa dàgbà títí ìgbà ọkọ̀ lọ́wọ́ ọba. Nígbà tó wá dàgbà tán tó bo oúnjẹ ìsàlẹ̀ ni tó ṣe ní ìrọ̀rùn sí wa láti oúnjẹ lọ́wọ́ ọba náà ni. So èrò làwa lè ṣe nú ẹ̀. Ìdílé bọ́lá ti ní oúnjẹrú ìlà sámárì ìlà àtúnọ̀rọ̀ wọ̀nyẹ́ nìyẹn. إن في ذلك لآيات لقوم يؤمنون ẹwùwé sí àwọn àǹfààní ọ̀gbìn yẹn nígbà tí wọ́n bá jáde tí wọ́n bá gbà tán dájúdájú eléyìí àmì ni fún ẹnikẹ́ni tí wọ́n bá ní ìgbàgbọ́ ni wọ́n mọ̀ pé ọlọ́wọ́ bá ológun ìgbéni. قال لي لو نشاء لجعلناه حكاما تبوني هذا في الكتابة àwọn nǹkan ọ̀sìn fẹ́ dùn á jẹ́ kí wọ́n fẹ́ ojú gbé ìdànù tó ní sáwùsà lórí. Ẹwà àti ẹni tí èèmọ̀ ìgbé àá. Tí wọ́n lè ti jẹ́ pé nǹkan ọ̀gbìn tó ti dá ó ti di green káàkiri ìwé jẹ́ ara ń kà ẹ̀ èyí wá sí tọ́gbẹ́ tọ́kọ́ tí ò sá ń bà ní Ọlọ́run ní tọ́ba wù wá ní àkàṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n àti bẹ́ẹ̀ torí ìjẹ́ àti ìbẹ̀ ya ní kí ẹ̀dá wa ìdílé ọmọlẹ́ ọba tí ò fi jẹ́ sí òkú náà nígbà àwọn àbá ni tẹ́lẹ̀ ọ̀sọ̀dọ́ǹkan pàtàkì wọ́n ni ìfọ̀dọ́ǹkan dáàjà bú lọ́mọ ìtàkùn ìrìnàjò ẹ̀wà abẹni tí ó bá ṣe mọ̀ bóun ni orí ti wá di oko tí ò sí ìkankan lórí ẹ̀ oko tí kankan lórí ẹ̀. وقيل تندمون على ما قصدتم من الانفاق عليه ابو طيب كان طبعا لوري القتاس لوري القتاس وقيل تندمون على معصية الله عن مشي شان سببا لتحصيل جرح الكريم أبي تقريبا أنا قطعنا لوري استعلون وقتل استعلون ilé ìtọ́rẹ tó ti ṣe ọlọ́wọ́ bá tẹ́ǹtẹ́ òun náà ní sábà fi kí nǹkan oko ní ọmọ ta ọwọ́ àwọn ọmọ ìṣe ìnà làbúgbọ̀rọ̀ lórí akọ ìgbà nàbọ̀ àgbàdo dájúdájú ọlọ́wọ́ bá fi àṣẹ wa lórí oko wa tó kò dànù àlẹ́ ìlú bàbá òun àti kẹ́ ẹ máa ń pẹ́ ọlọ́wọ́ ọba ló sọ àǹfààní oko fún wa láti ní àǹfààní lórí ẹ̀. So eléyìí ẹ̀rí kan ó fi hàn pé ọlọ́wọ́ ọba ní agbára láti di àdìde lẹ́yìn kọ̀ọ̀kan àgbàpẹ́ta. Àwọn ni a sọ̀rọ̀ ẹ̀kọ́ mi bá àlẹ́bí sọ̀rọ̀ nínú. Ẹ̀rọ ayé. أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتم إليه أم الماء الذي تشربون ẹ̀sùn wòye sí nǹkan míì nínú àwọn ìtẹ́tẹ́rẹ́ náà ẹgbẹ́ wòye sí ni àlùmá omi alẹ́bí ìtọ̀sọ̀rọ̀ ní ẹ̀mí أأنتم أنزلتموه من المزن فأي لأنتم ما كان لكي بيسجد أم نحن المنزلون أبي أولا عيسى وقالي جيو التجد أو أولا وقالي أبا أولي ميسر قوله أفرأيتم الماء الذي تشربونه لتحيوا به آمين ثم تأمني ثم تأبع لما سمي أأنتم أنزلتموه من الصحابي فإن يسمى قال لا تجي سجوني إلى قرار الأرض سوى عوانون له سوى لوزق سنون له أم نحن الذي أنزلناه رحمة بكم أبي الله وضعنا في أنسى قال لا تجي قال لا تجي قولي كان وضعنا eléyìí omi ẹ̀yẹ lẹ́ẹ̀kẹta ló ń ṣàfihàn pé ọlọ́wọ́ bá lágbára láti jí òkú níbi lẹ́yìn àkọ́kọ́ pípẹ́ tá a gbèdè sínú ilẹ̀ ẹlẹ̀ ó bẹ̀rẹ̀ ní ilẹ̀ ẹlẹ̀ nígbà tí ọjọ́ àtijọ́ gbélé àṣìyá náà ọlọ́run tó wá gbé wọn sí lábẹ́ ilé ilé ẹ̀rí kan ni. ọlọ́ni afara ẹ̀ǹtì mọ̀ ẹ̀ǹtì tẹ̀sọ̀rọ̀ أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلين أي أخبروني اي أي فسيكون يوم يدين عن الماء العبد الذي تشربونه لإسراء العبد nípa omi tẹ́ mú torí tí أأنتم أنزلتموه من الصحاب أين أنتم ما حملت لا سجود أم نحن المنزلون بقدرتنا دون غيرنا أبوا الأنصر عن الأنصر عن الوابدر على لا يصير غير الكفار فكيف لا تقرون بالتوحيد إن الدين لا يدعو الله وضعه يدعو الله وضعه وتصدقون بالبعث كبايزو بين القيامة دو ويبي سليم بين لين يسوع آية yìí ohun tó kó sínú omi oore ọlọ́run ọba tó gba jù lórí ẹgbẹ́ ọmọ ìlú ènìyàn omi omi tí wọ́n mú orí pé tí ọba sí omi yìí kò sí bí wọ́n ti lè tẹ̀lé ìdí nìjọ́ ti sọ pé omi ìtẹ̀lé tí ọ̀bá tí omi ìyàwó ìwò lè tẹ̀lé kò sí nǹkan ẹlẹ́rìí tí ó tẹ̀lé tí ọ̀bá tó mi. eléyìí náà àmì ni tó tóbi tó ń fi agbára ọlọ́rọ̀ bá ń hàn lórí àwọn ẹrú ẹ̀ tó ń fi oore rẹ̀ tó dá tó ń fi hàn lórí àwọn ẹrú ẹ̀. ìṣúná ni pé àtàwọn àìsàn ìlera alẹ́ ìtàkùn ọ̀gbìn. الذي لا بما لكم عنه لحظتين في يوم ويكون ذنب من ذلك لسه ممنوع أن يجري الضوء كتنسى لما تميل lọ́wọ́ àdàmọ́rùn làhálàtù ìdájọ́ pé àṣẹ omi náà ni àbí àdá omi ọ̀rún àṣẹ ní ọ̀rùn láti máa rí tẹ́ máa mu gbogbo ní pápá ní ẹ̀dájẹ́ tí ó kù tán ní àsìkò kékeré àáńtùm àìsàn tó mú mi fi nà ṣé omi yẹn ẹ̀yìn lẹ́ ń ṣe fúnra rí ni ẹ̀yìn lẹ́ ń sọ kalẹ̀ látòkè àbọ́lọ̀ mi ń sọ kalẹ̀ ìdáhùn ni pé ọlọ́run ọba ló ń sọ omi náà kalẹ̀ òun ló fi ń sọ wa ọmọ ẹ̀dẹ́ ìlera àlágbára kọ́kọ́ lórí omi táàmì tó àwọn àtẹ̀tẹ̀ tó bá wá jẹ́ tó bá wá níbẹ̀ kí ló dé ẹ̀ gbàgbọ́ náà kí ló dé ẹ̀ mọ agbára ọlọ́run àti epo rẹ̀ àti agbára ọlọ́run láti yí òkú dìde lẹ́yìn ìgbà tí ẹ bá kú tán tó ẹ bá wo omi tẹ́ mu ni àti oúnjẹ tẹ́ ń jẹ ọlọ́run ọba nìkan lọ ìdájọ́ tòkè kò sí èméjì pé ọlọ́wọ́ wa ló ń sọ omi náà kalẹ̀ láti òkè ó sì ń wọlé ilẹ̀ lẹ̀ ó sì wàá tọ́jú ilẹ̀ nínú ilẹ̀ lẹ̀ nígbà tá a bá wá gbẹ́lẹ̀ tán á mọ ilé omi náà ní láti inú kẹ̀ǹgà àti àwọn ojú omi oríṣiríṣi tí omi ọgbà jáde láti inú ilẹ̀ lẹ̀ gbogbo ọlọ́wọ́ wa ló ṣe é. ألم لو نشاء لجعلناه ذاتا لو نشاء جعلناه أجاجا لا تشكرون لو نشاء فضعوا ولي يعني؟ جعلناه أجاجا àbájẹ́ tí omi yẹn ó jẹ́ omi ìlọ̀ bẹ́ẹ̀ ni mo mú fàlọ́wùlà àtẹ́sùkòrò tí wàá ló dé bẹ́ẹ̀ ní fẹ́fẹ́ mẹ́rin ọba ó ṣe ní ìmọ̀ omi tó ní. أعطاها قليل يكثر قليل لو نشاء جعلنا هذا الماء شديد الملوحة tó bá wù wá ní àbájá sí omi rẹ̀ ó jẹ́ omi iyọ̀ iyọ̀ rẹ̀ tí ó iyọ̀ rẹ̀ tí ó nà dára tí ó nà alẹ́ ni táwọn ọmọ tó lẹ́yìn ìbàtẹ́ bá gbogbo láàyè olùsọ́fà òbí ìṣó lé ìtọ́jẹ́ pé ẹ̀rí lè níbi mímu yálà ìjọba bẹ́ẹ̀ ni ẹ̀rí lè pàǹtàrí níbi oko nígbà ìgbé تعالى تشكرون ربكم على إنزال النار العبد لنصركم سوى لبكاء لكي تفرغ ọba tó ń sọ omi náà padà pé lómi tó dùn lórí àǹfààní yìí so gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ́n bómi fa àìbẹ́ẹ̀nà ní ọ̀sàmà ìmá án fa àtẹ̀yìnbá kò lóhùn wọ̀nà àǹtẹ̀yìnbá wúdí kọ̀ọ̀bìnrin àwa fọ omi kalẹ̀ láti òkè àwa jẹ́ kí omi wọn kọ́nà jókòó sínú ilẹ̀ ẹlẹ̀ lè sọ pé ẹ̀yin àǹtẹ̀ lágbára láti tóbi omi yẹn so àyà yìí ó fi hàn gbogbo omi tí ń láti ilẹ̀ gbogbo omi tí ń láti ilẹ̀ ẹlẹ̀ látòkè ló fi wá ọlọ́run ló torí pé bá a bá wò é sí omi tí ó rọ̀ òjò tí ó rọ̀ pé a ní agbára láti gba òjò yẹn jọ débi pé a ní omi bá a mọ omi títí ìbò òjò ní ìwà fọ́sílẹ̀. so ìdínú ọlọ́ọ̀rọ̀ ní pípọ̀ tá a ní wọ́n wàá tọ́jú rẹ̀ sínú ilẹ̀ ńlẹ̀ nínú ẹ̀ tẹ́ bá bẹ́lẹ̀ omi ọjà nìyẹn omi ẹ̀gbẹ́lẹ̀ ojú omi ó jáde láti ilẹ̀ omi ó sì lọ sùn ọlọ́wọ́ bá lọ́tọ́jú omi yẹn sínú rẹ̀ lẹ̀ ẹ̀yin ọ̀lágbára láti tọ́jú ẹ̀ ìdí ní ìtọ́ tí wọ́n lọ sọ pé fàǹdẹ́lìnà nílẹ̀ sàmà ìlà a àwa omi kalẹ̀ láti òkè bá ìlà وما أنتم له بخاتمين بس ما درجة تسجلوا إليه أو لا مئة درجة تسجلوا إليه الله صلى الله هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسلمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والاعناب ومن كل الثمرات فمن وضع قل من صوم قل لكم قل ما دام دام ربي هم يوميين قل نفير وزير رجل وانجدي كان كان كان جوكو لا دومي لا تماري بو دي nínú rẹ̀ láwọn nǹkan ọ̀sìn ní làwọn náà ń tó ó yẹ olóńgbò tí oko yìí tó jáde oko jẹ́ ẹ̀sìn àwọn nǹkan ọ̀gbìn jẹ́ ẹ̀sìn sílé ilẹ̀ olómi tí àwọn nǹkan ọ̀gbìn náà fọ́ jáde àti àwọn igi zaitun àwọn igi bẹ́bínò àti àwọn igi ena àti oríṣiríṣi àwọn nǹkan ọ̀gbìn àtàwọn igi wọ́n jáde láti inú ilẹ̀ gbogbo ẹ̀ pátá láti epo omiyan lọ́wọ́ tó ń jáde. ọlọ́run ní ilẹ̀ fi jáde kàlà ààyè tẹ́lẹ̀ omi ìrẹ́sẹ̀sẹ̀ kàrú dájúdájú àmì lélẹ́yìn fún àwọn tó bá mọ dájúdájú ẹ̀rí iṣẹ́ ilé fún àwọn tó bá lọ ronú àwọn onírònú yóò rí ìgbé ìgbà nínú ẹ̀ ṣùgbọ́n ètò onírònú ìjọba ẹ̀rú ní ìjọba jáde nínú ẹ̀. ألم تظلمي وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به قبضة ميتا ونسقيه مما خلقنا أنعاما واسعا وحناسية كثيرا أولني أولي ẹnìkíọ́nà atẹ́gùn tí ó kẹ̀kọ́ pẹ́ ìtọ́ ọlọ́run tó dé omi òjò tó sọ̀kalẹ̀ lẹ́yìn atẹ́gùn náà. Àwọn apọ̀ omi kalẹ̀ fún ní omi tó mọ́ fẹ́ẹ̀mù lókèé lálàáfíà. Torí kálẹ̀ sọ ìlú tó ti kú lápọ̀ di àtẹ̀lé. Wọ́n lè sí àwọn mímọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà bá tó wá jẹ́ kí àwọn nǹkan tá a dá táwọn náà mọ̀ nínú omi náà nínú àwọn nǹkan ọ̀sùn àtàwọn oríṣiríṣi àtẹ̀lé tó pọ̀ ni wọ́n ṣe àǹfààní nínú òjòta àṣàkálẹ̀ láti sọ́nà. ابن أبي حاتم أما حديث ولا تعطى أبي جعفر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا شرب الماء قال الحمد لله الذي صفانا عبدا فرادا برحمته ولم يجعله ملكا فجادا بذنوبنا وكان النبي صلى الله عليه وسلم يضم مثل أما قلت الحمد لله ó tọ́ sí ọlọ́run ọba alẹ́lì sọ̀kánà àgbẹ̀n ìrọ́sán ìrọ̀kùnmọ̀tì lẹ́yìn tó fi wa ní omi táàmù omi tó dùn tó ń tó lọ láti inú ìmọ̀kókòrò wa pẹ̀lú ìfẹ́ rẹ̀ ولم يجعلوا ملحا حجاجا بذنوبنا وواسع منا لأمينا tó gbóná tí ó mọ̀ sí abẹ́ àwọn ẹ̀wà nígbàtà àbámú àbí tí ó mọ̀ tàwa lọ́mọ̀ ẹ̀kọ́ nígbàtà àbámú orí ẹ̀sẹ̀ wa. Sọ eléyìí wọ́n fi hàn pé ìkẹ́ni látọ̀dọ̀ náà tó dá omi tó dùn fún wa láti máa lọ tó bá wù ní ọ̀gá jẹ́ omi yẹn tó jẹ́ omi iyọ̀ báyìí lòdì tó sì ní í ṣe àǹfààní kọ̀ọ̀kan fún wa sọ áyà yìí ó ṣe àfihàn pé tó bá wù ọlọ́run ẹ̀dá ni yóò sọ omi wa di omi lọ àbí kọ́jẹ́ bí o fi omi yẹn ó sí ìsinmi rẹ̀ lẹ̀ ká máa ń di èso àǹfààní. ìdí inú tọ́lọ̀ tún sọ bó mi pé ó àrà ẹ̀sùn ní àtúbà àmọ́ òfin ìtọ́wúrọ̀ rẹ̀ ṣàmọ́yà sí ìfúnbí náà ìmọ̀ yìí. ẹ sọ fún mi ní jẹ́ ẹrí tó bá tẹ̀ jẹ́ pé ẹ̀dá jí ń dọ̀kan gbogbo omi tó gbò fẹ́ẹ̀mù rẹ ọlọ́run á jẹ́ kí omi rẹ kó sí ìpinnu rẹ lẹ̀ bẹ́ẹ̀ ìfẹ́ ti rí jàǹfààní rẹ̀ ọmọdé àti ìgbìmọ̀ ìgbà yìí ẹni tí ó mú omi tó gbò wá pé tí ọmọ tó mọ̀ sọ láti lẹ̀ tí kì í bá sọ náà. ọlọ́ni wa ẹ̀ńdẹ́nà ní ìsàmá ìmọ̀ àgbẹ̀gbẹ̀dà à ń sọ omi kalẹ̀ látòkè à ń sọ kalẹ̀ bí ìwọ̀síwọ̀sí fẹ́ẹ́fẹ́ ní káàkàndáhùn tó ní àpò nígbà tó wá sọ kalẹ̀ sílẹ̀ ẹgbẹ́ kan a ti mọ̀ pé ẹ ní agbára láti tọ́jú omi yẹn síbi kan pẹ̀lú oṣù ọ̀sẹ̀sọ̀ bí ẹ̀rọ gbogbo lọ àwọn ajẹ́ kí omi yẹn kọ́ lọ jókòó sínú ilẹ̀ ẹlẹ̀. وإنا على ذهاب به لقادرون طبعا أنا نجي من الأب ملك كان ما يجمعني من يوم وصلاتي لك سبطوري فعلا وضع ونجي من يقوم وصلاتي ما ينفع لجنة فيزيني طبعا تسابيع أنتم أنزلتموه من المسلم bẹ́ẹ̀ yìí lè ń sọ̀kalẹ̀ láti ilé ìkújù àbí àwa ni à ń sọ̀kalẹ̀. Sọ gbogbo eléyìí náà ó ti rẹ̀ pé gbogbo omi tí ń lọ láti inú ilẹ̀ ẹ̀lẹ̀ gbogbo ẹ̀ pátá omi tọ́rọ̀ tọ́rọ̀ látòkè lọ sílẹ̀ lẹ̀. Ọlọ́run ọba lọ fẹ́ díẹ̀ sínú ilẹ̀ ẹ̀lẹ̀ wọ́n wà tó wá mọ ẹyọ jáde láti máa fi kàǹkà ní gẹ́gẹ́ bí ní ìkáàtà àwọn ọmọ ìdáàbà. tọ́lọ́gbìn tọ́lọ́wùdà kọ́ṣùkúrú rẹ̀ èyí ti bẹ́ẹ̀ ní dúpẹ́ tẹ́ dúpẹ́ àwọn oore oríṣiríṣi tá a kà sílẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run wa. ìdúpẹ́ fún ọlọ́run ọba ó pọ̀ lóríṣiríṣi. Bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́ ọba náà fi ọdún náà mọ ìdúpẹ́ báwọ̀ ẹ̀rú ẹ̀. Ṣùgbọ́n ìdúpẹ́ ẹrú fún ọlọ́wọ́ ọba kìí ṣe ìdúpẹ́ pẹ̀lú pẹ̀lú ahọ́n lásán. Gbogbo oríṣi pátálà àti ìdúpẹ́. Dídúpẹ́ mímọ̀ ojú omi tó kóyìn fi wo ojú ọlọ́wọ́ bá yọ mí sí. Ìdúpẹ́ mímọ àwọn gbàgbé ń sọ̀rọ̀ omi kóyìn ó fi sọ tọ́lọ́wọ́ bá yọ mí sí. Ìdúpẹ́ ọwọ́ tọ́lọ̀ fún wa gbàgbé ń gbà nǹkan mú omi ká ti ṣe tọ́lọ́wọ́ bá yọ mí sí. Ìdúpẹ́ ẹsẹ̀ báà ṣe ń lọ báà ṣe ń bọ̀ òun náà ni ká ti lọ ibi tọ́lọ́wọ́ bá yọ mí sí bákan náà ọlọ́run tó ó fún wa ní dúkìá owó ìdúpẹ́ rẹ̀ olùkánnà sí ìdúpẹ́lẹ̀ ọ̀yọ́mọ sí. So níbi nígbà tí ọkàn máa ń dúpẹ́, àwọn náà mọ̀ dúpẹ́. Nígbà tí oríṣi bá ń dúpẹ́, àwọn náà mọ̀ dúpẹ́. So eléyìí, òun ọ̀pẹ́ tó pín bákan náà ẹrú àmọ́ ṣe ọpẹ́ fún ọlọ́wọ́ ọba rẹ̀ ọlọ́wọ́ bá ti sọ ó pàṣẹ sí ẹrú rẹ̀ láti máa tó kẹ́kọ̀ọ́ rẹ̀ ọlọ́ni àlọ́ìdá tọ́ṣkòrò tí ló dé bẹ́ẹ̀ ní ìdúpẹ́ lọ́ṣkòrò ní ìwádà tọ́ṣkòrò ẹ dúpẹ́ mi ọmọ ṣùgbọ́n ọpẹ́ ọlọ́run ọba fún ẹrú ẹ̀ ẹni tí ẹrú bá ṣe lọ́nà ọba tí ó ṣe ẹ̀sẹ̀ dáadáa fún ẹlẹ́gbẹ̀ẹ́ tẹ̀lé ọlọ́ni wọ̀mẹ́n tàkọ́gbà ọ̀yọ́rán da iná lọ́ha ṣáàkiri màálù gbogbo ẹni tó bá ṣe tàkọ́gbà yìí tó ṣe iṣẹ́ iṣẹ́ rí dájúdájú ọlọ́wọ́ ọba ọba tó máa dúpẹ́ ni àbẹ̀wò ní mímọ̀ ni èyí tó yóò dúpẹ́ iṣẹ́ eré ẹrú yẹn pẹ̀lú sísan ẹ̀sẹ̀ tó bá a fún ọlọ́ni ìnà rọ́bẹ̀lẹ́ ìyàgọ̀fúrún ṣẹ̀kú ẹgbẹ́jú ọlọ́run ọba wa ọba aláforíjì ni ọba ọlọ́pẹ́ tí mo dúpẹ́ fẹ́rú ẹ̀ tí ẹrú rẹ̀ bá jọ́ tuntun ó ṣe kẹ́ẹ̀rí ọlọ́run bó dúpẹ́ lọ́nà pé yóò fún ní ẹ̀sán rere. Apàrà ìkùnmọ̀ náà lọ sí ìkùnmọ̀ أفرأيتم النار التي تنون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمسلمين Thank you. ألم أفرأيتم النار التي تورون أكون يتيم سمي من الله òòrùn ọlọ́run ọba lórí yín àti ìfẹ́ rẹ̀ omi ìmẹ́tẹ̀ ń dá tí ọba fẹ́ dá lóúnjẹ ẹ̀ dáná ẹ̀ lóúnjẹ lé lórí oúnjẹ ó jìnà ẹ̀ jẹ́ ìmẹ́tẹ̀ ń dá mọ́ ọdún rẹ̀ kí ló dé bẹ́ẹ̀ lè rí igi bẹ́ẹ̀ fi ń dáná lẹ́yìn lè dé àfọlọ́ igi bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ ń lọ jálógun bẹ́ẹ̀ fi ń dáná lẹ́yìn lè dé lu àfọlọ́ àbí èédú bẹ́ẹ̀ ń dé ibi bẹ́ẹ̀ ń sunmíná tó di èédú bẹ́ẹ̀ fi ń dáná lẹ́yìn lè dé ibi náà àfọlọ́. ولم أقرأ إيكم النار التي تريد pé ẹ̀wòye sí mẹ́tẹ̀ ìbálẹ̀. À ń tàn àǹfà tó ń ṣàtàrà ṣàhà. Pé ẹ̀yìn mẹ́gbin igi náà tó fi wùlú. Àmọ́ ló ń lè ṣùgbọ́n. Àbí àwa la di igi ọ̀hún. Àfáwọn onímọ̀ yẹn kàrọ̀. فني أفرأيتم النار التي توقدون فإيش تاوي في المكان ده تنقو أأنتم أوجدتم شجرتها أين مدمرها التي تقدأ منها النار ليس كان النار أم نحن الموجدين لها أبيع ولا تعني إذ يقول لي وما يجي كما فلما دانا sọ iná tẹ̀lé òun àmì ńlá ni ó fi rẹ̀ pé ọlọ́wọ́ ní agbára àti bí òkú dìde lẹ́yìn ìgbàkókò الشجر الأخضر هنا يسميه سورة ياسين الشجر الأخضر wọ́n ní oríṣi oríṣi igi méjì ni àwọn ìran arab yẹn ni òun ó gbé ọ̀kan bí ó gbé ọ̀kan bí ibi ni wọ́n wà kẹkàpọ̀ tó ti gẹ̀gẹ́ tó tútù ní kò jùlọ bá jẹ ni wọ́n wà gbọ́ ìkẹkàpọ̀ ni wọ́n bá gbà. Ibẹ̀ náà ti ń dáná. Ibi ni ibi tútù ni wọ́n jà. Ibi yẹn tó bá já oríṣi méjì nínú ibi yẹn. Wọ́n wà gbọ́ ìkẹkàpọ̀ ni wọ́n bá já. Báyá ní ẹ̀mí àtàlẹ́ tí wọ́n ń ṣe ní wákàtí tó ẹlẹ́ni tó ṣe lé ìtìtì ìbátan náà. Ọlọ́run ni Mọ́tò jẹ́ àlùmọ́ra pẹ̀lú ìwọ̀n sẹ́ni wọ́n mẹ́ta àwọn olùkùnrin. Àwọn máa ṣe iná yẹn máa ṣe ní ìwọ̀n kíkùnrin. Ebi ẹ̀mọ́ ṣé ìdìbò bẹ́ẹ̀ lẹ ti bọ̀ bẹ́ẹ̀ tó ń ta yóò mú yẹn ti inú ọlọ́run gbá ìgbẹ́mọ ọlọ́kọ̀ sọ̀rọ̀ ń bẹ̀. kò sẹ́ẹ̀ bá rí iná ọ̀rọ̀ yìí ẹ̀ mọ̀ ẹ́ ti àmìrán ìtìlé ayé ẹ̀mọ̀ ẹ̀rọ ti sọ̀rọ̀ ìwákùnlẹ̀jà àlùmọ́ha tẹ̀sọ̀rọ̀ àwọn aṣe ilé yẹn ní ìrẹ́ ti sọ̀rọ̀ wọ́n mọ̀ ẹ̀dá nínú òwe àtúwá ṣe ní nǹkan ìgbàgbọ́ nǹkan àǹfààní ọ̀wọ̀ jẹ́ máa ń tíráàbù nínú igbó torí pé nígbà tí bá tíráàbù tó bá dalẹ̀ tọ́rẹ̀ wọn lọ́ọ́ sọ̀kalẹ̀ síbi kan wọ́n wà á omi ọ̀jẹ̀ tí wọ́n mọ̀ fi rí ìtúndẹ ní àrántí wọn. Ẹ̀mẹ́ ni wọ́n mọ̀ ya orí òtútù nínú wọn. Gbogbo àwọn àǹfààní ọ̀pọ̀ àìníkà. فأعطاني ويسرني نحن جعلنا ناركم التي توقدون تذكيرا لكم بنار جهنم ومنفعة للمسافرين أولا سو لا صلمة داد يعيك لا صدي رتكني كلمة إلى جهنم ولو قصوا عن ذلك بانا يعتني كامتاني يا يعجيك Èdí tí iná ti jẹ́ àmì àti ẹ̀rí wípé jọ́gbé gba ìgbé àmọ̀ ìgbẹ́. Ọlọ́run sàlàyé rẹ̀ ní Súrọ́tù Yàtì. níbi ọ̀rọ̀ ọlọ́run tó ní kólí òfìlí ìrànlẹ́bí àìsá àrá àwùjọ àdàmọ̀rọ̀. Ìpẹ̀lẹ̀ tẹ́ máa ń béèrè tẹ́lẹ̀rì tí ó bí òsì dáàbò mọ́mẹ́ tó ti ó ti ó ti jẹrà. Ṣé ojú náà ti bu ó ti bu mọ́mẹ́? Káà lè dá ìyàtọ̀ eégbo e, e, pẹ̀lú ìyẹ̀fẹ̀ káà lè dá yọ. Ẹni tó wàá sọ òkú yẹn yóò tẹ̀lé. Ẹlẹ́ni kọ́ sọ fún وهو النبي صلى الله عليه وسلم يحييها الذي أنشأها أول مرة الله ما ذكر التجارة لك حقوق أما أن يصب جملناك وهو بكل خلق عليم أني كنت التبعثت من الدار حتى الذي جعل لكم من الشجر الأخضر نارا omi ọba ó tẹ́tẹ́ máa rí iná láti ara ibi tútù. أين أنتم منه فوقدون mẹ́wàá di iṣẹ́ máa dáná nínú ẹ̀ ibi kìkì ní tẹ́lẹ̀ ní ìpín ìṣe ẹ̀rí dáná nínú ẹ̀. àti tẹ́lẹ̀ pé igi tá a sọ̀rọ̀ bálẹ̀ kan omi oríṣi igi méjì fẹ́ẹ̀kì papọ̀ sí lọ́wọ́sì tí ó jáde níbẹ̀. so èyí tọ́lọ́ mi yóò ní ẹ̀rọ àlẹ́bí àti àkọ́jọ àlàbàbà وعن الذي جعل لكم من الشجر الأخضر نارا. So, mímú ilé jáde látara ẹ̀sì omi olóṣèlú ẹ̀dá tó ti kú káàfẹ́ kọ́dà láàyè torí pé ẹ̀dá yẹn ọlọ́gbẹ́ ló ti dá rẹ̀ lákọ̀ọ́kọ́ tó o tó wá ṣe ìṣẹ̀dá rẹ̀ lẹ́yìn èkejì ń bọ̀ ọ̀rọ̀ mi fọ́lọ̀ ṣùgbọ́n ti tútù káwa mú iná jáde látara rẹ̀ nǹkan ìgbàlè ọ̀nà ọba tó ṣèyí ló lè ṣe ọ̀hún bákan náà ìwé náà àtọ́bi nǹkan ìrántí torí fẹ́ẹ̀ni máa rántí ilé ajá àlẹ́mà báńkì ń ṣe ìkìlọ̀ fún yín fẹ́ẹ̀kì lè jókòó tẹ ọlọ́rọ̀ ọba ọba àtún ọ̀dọ̀ ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ àbúrò ìrìnà títí òṣìṣẹ́ ńlá àlejò lọ́sọ̀dọ̀ sọ̀rọ̀ láwọn àrùn سبعين جزءا من نار جهنم إما أما نبي آدم سوان سوان باليعين Ìpínyẹ yọ̀ká nínú ìpín 70 ọgọ́ta àbí àádọ́rin nínú òfin àádọ́rin ènìyàn náà èyí pé kájẹ́ agbára mẹ́yẹn ní wẹ́wẹ́ lọ́wọ́ mú ẹyọ kan mú ẹ ẹyọ kan bẹ́ẹ̀ ó ní iná kàńtà ẹ̀rí ẹ̀sìn gbogbo fún lágbára sí ẹwọ bí máa ṣe ń sọ ìrẹ̀dẹ̀ eérú orí jẹ́ àmọ́mọ́ ní فقالوا يا رسول الله إن كانت لكافية tó bá ti ẹ̀jẹ̀ ti lé ayé ìdọ̀ òun náà tó láti jẹ láti jẹ̀yàn yà káwá tó sọ pé ti wá ìlànà. النبي صلى الله عليه وسلم إنها فضلت عليها بالتسعة وتسعين جزءا ìka tó kù nínú àádọ́rin yẹn òun tó wá ní agbára ní ìpele àádọ́rùn ní ìpele àádọ́rùn àti mẹ́sàn-án that is twenty nine ó mọ̀ pé dédé ṣé yorùbá ẹ̀ ń pè dédé ọ̀nà ọ̀hún ọlọ́run ní pàtàkì bíbí ọ̀rọ̀ fi kọ̀lọ̀ àbúrò. فسبح باسم ربك العظيم Àwọn mi ní ọba wá jẹ́bẹ̀ ẹ̀sì àtẹ̀mọ́sọ́nà ọba tó tóbi. Ṣé mọ̀ pé ọlọ́wọ́ bá ní agbára láti fi ní ìdíje lẹ́yìn ìgbà tí wọ́n bá kú tán tá a bò ní mọ́lẹ̀ tẹ́ ẹ jẹrà mọ́lẹ̀ ọlọ́run ní agbára láti fi ní ìlú. Ṣé ẹ bá gbà wípé ọlọ́run ọba yóò jí òkú dìde lójú ọ̀nà pẹ́lẹ̀ tó gbà kú? Bọ́dà fẹ́rẹ́ pé iná ló gbé èèyàn tó jẹ́ tó jóná kẹ́kẹ́ sí ọlọ́run ló tún ti dìde. Bọ́dà fẹ́rẹ́ pé ilé omi lèyẹn ti tẹ̀lé àwọn ẹranko ní omi fẹ́ jẹ́ ọlọ́run tuntun. ara rẹ̀ ẹni ọlọ́run bá fi ra lẹ́bi Ibrahim nígbà tó ń pè mọ̀ nígbà ìwọ̀n náà báwo ni rẹ̀ ti fẹ́ jí òkú dìde lẹ́yìn ìgbà tó bá kú tán. ọlọ́ni tó mú ẹyẹ mẹ́rin ó wá já ní pélépélé tó bá wá já ní kélékèlé tán tó wá bu àpapọ̀ sórí àpáta lọ́nà mẹ́rin tó wá lọ sọ́nà títì tó pe àwọn ẹyẹ nílẹ̀ tó wá. so àdébí Ibrahim ń sọ bọ́lá ọ̀gá ti ṣe bọ́lá ọ̀gá ti rọ̀ gbogbo àwọn ẹyẹ yẹn ebi tó oríṣiríṣi mẹ́rin ni gbogbo àwọn ẹran ẹ̀yẹ ń lọ bá èkejì wọn tí wọ́n dàpọ̀ wọ́n di ẹ̀yẹ ìjọ́kù wá dà. ìrìnlẹ̀ èdè ẹ̀kọ́ ọlọ́run bá ní agbára láti jí òkú níbi gbogbo ọ̀nà tọ́lọ̀tọ́lọ̀ fún Èmi bí ọlọ́run wa pa wá láti láti ṣe tẹ̀sídé láti àfọ̀mọ́ ọlọ́run ọba torí àwọn ẹ̀rí mẹ́rẹ̀ẹ̀rin yìí ló ń ṣe àfihàn pé ọlọ́run bá ní agbára láti jí òkú dìde lẹ́yìn bàbá tuntun. ẹ̀rí alákọ̀ọ́kọ́ tá a kàtẹ́lì wọ́n ní pé ìṣẹ̀dá ọlọ́run ọba tó tẹ̀lé àwọn ènìyàn lálákọ̀ọ́kọ́ àmì ní ẹ̀rí ni tó fi ọdún ní tó ìṣẹ̀dá náà ṣe ẹlẹ́ẹ̀kejì àwọn ẹrúgbìn tó ń jù láti ń lọ láti balẹ̀ láti lẹ́ẹ̀lẹ̀ òun náà ẹ̀rí ni ó fi hàn pé ọlọ́run ọba olè tí òkú dìde lẹ́yìn ìgbà tó bá kú ẹlẹ́ẹ̀kẹta omi òjò tí ó rọ̀ látọ́kè tí ọ̀rọ̀ tó ní ilẹ̀ tí ó mú kí ẹrú ẹrúgbìn yẹn tí ó jáde láti ilẹ̀ ẹ̀rí ni wípé ọlọ́run ọba ó lè tí òkú dìde lẹ́yìn tó ọba kúkọ́. ẹlẹ́ẹ̀kẹ́ ni ó ní àwọn ti tí ọlọ́run ọba dá táwọn jẹ́ tí ń bẹ sáàkì ń bá náà. òun náà ẹ̀rí ni tọ́lọ̀ nípa ọlọ́run ọba ní agbára láti jí òkú dìde lẹ́yìn ìgbà tí òkú náà tó bá kú tán. Báwo ni ọ̀nà àkókò sí omi lọ́wọ́ òun yìí dé? Wọ́lá ó kò sí omi lọ́wọ́ òun yìí dé.

في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين فلا أقسم بمواقع النجوم lọ́jọ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run fi àwọn ẹ̀rí tí ó hàn gbẹgbẹgbẹ wípé ọlọ́run ní agbára àti bí òkú dìde lẹ́yìn ìgbà tí òkú náà bá ti tán. ọlọ́run tí wọ́n mú àwọn ẹ̀rí ní ìwá tó ń ṣe àfihàn agbára ọlọ́run ọba àti ìjọ ọ̀kan tuntun ọlọ́run ní oríṣiríṣi àwọn nǹkan tí ọlọ́run ọba dá àkọ́kọ́ ẹni ọlọ́run ọba búra ìpè kàlà ìpèsè mú bí màá fèrè nìyí ọ̀sẹ̀sẹ̀ ìgbà tí ń bá ń búra pẹ̀lú àwọn ojú ọ̀nà sí àwọn ìràwọ̀ tó rí gbà pẹ̀lú pé ìràwọ̀ tó rí yẹn ẹ̀dá tó tóbi ó ju ìfẹ̀dé ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ni ojú ọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ òun náà ti ń ṣe ìmọ̀ ni fẹ́rẹ́ pé ó fi agbára ọlọ́run ra hàn. wà ìmọ̀ wú làpapàlọ̀ dájúdájú ìràwọ̀ tẹ́ rí yẹn tí máa ń pọ̀ lórí lókè nǹkan ìfúra tó lágbára ni lọ́wọ́ bá àlàyé làárín tó bá tẹ́ ẹ mọ̀ ẹni tó fi jẹ́ pé ọlọ́wọ́ bá ti búra bẹ́ẹ̀ mọ̀ pé ó búra lórí ìfọ̀kọ́ tóbi ni. àfáwọn onímọ̀ yẹn sọ ẹni akẹ́kọ̀ọ́ gbọ́hùn sàádá bí màtáfíìtì nìbú bí màhàrí ìhàbí sàmà ọlọ́wọ́ bá búra pẹ̀lú àwọn ojú ọ̀nà sí àwọn àwọ̀ ń tọ̀ láti ibi ìdìwọ̀ oòrùn lókè. وإنه لقسم لو تعلمون قدره عظيم nǹkan ìbúra tó tóbi ní ṣe bá ti ẹ̀mọ́ bí ìràwọ̀ náà ti tó. ìràwọ̀ náà lè bu ní lókè ní kéékèèké yẹn ohun tó tóbi ní ó tó ju ìtẹ̀lé èèyàn lọ. tó lẹ́yìn ìgbà tí ọlọ́run bá tó fi ẹ̀rí ìjọ ọ̀kan ṣoṣo rẹ̀ hàn àti ẹ̀rí wípé ìṣẹ̀lẹ̀ ń bẹ lẹ́yìn ikú bẹ́ẹ̀ ni ẹ̀fọ́ ń bẹ lóòjọ́ gbẹ̀gbẹ̀ àlùfáàmù ọlọ́wọ́ bá wá fẹ́ fi rinlẹ̀ wípé àgbẹ̀bí sọ́lọ́bà wà ní ìwọ̀sánlẹ̀ tó mú ìjíṣẹ́ ìwá àti ọ̀dọ́ ọlọ́wọ́ bá ló ti wá bẹ́ẹ̀ ni àlùfáàmù tó mú wá òdodo ni látọ̀dọ̀ ọlọ́wọ́ bá síwájú tí ọlọ́wọ́ bá wá tó fi alkùnrin ìrìn ilẹ̀ ìgbé látọ̀dọ̀ òun ni ọ̀pọ̀pọ̀ sí wa pẹ̀lú àwọn ojú ọ̀nà sí ìràwọ̀ tó ń gbà. Ó ìràwọ̀ yẹn gẹ́gẹ́ bí ó ti wá nínú alkùnrin àmẹ́bí ìtàn صلى الله عليه وسلم فلما جل عليه الليل نبعت هنا السوء تصوى بعد ابن ابراهيم روعة حوصة قول يا هو روالك قال هذا ربي قل أقلوني ولا يدعني فلما أقل نبعت هنا وقال روكي في السوء ọ̀nà àdáàbò síbi àkùrù lẹ́lẹ́bí ọ̀fẹ́ ọlọ́wọ́ bá ti mọ̀ ní láti tòkè tọ́jú ìgbérí ní àtìkò mi. Títóbi rẹ̀ ó ní àdẹ́bí Ibrahim fẹ́ fi rinlẹ̀ títí lóòótọ́ lóòótọ́ tó tóbi. Ṣùgbọ́n òótọ́ òótọ́ lọ́pọ́tà tó tòkó ju ọlọ́wọ́ bá tó ṣẹ̀dá ìjọ. Fún ọlọ́wọ́ bá a máa búra pẹ̀lú oríṣiríṣi àwọn ọ̀sán tó bá wù lórí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Inú rẹ̀ ní ẹ̀ṣẹ́m, àìsàmà, wọ̀nìmẹ́yì, wọ̀nìmọ̀há, ويوم القيامة والتين والزيتون هذا بابا من رنان والطور وطور سنين ọlọ́run bá ti ìfura pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. and then títọ́ tó padà ó kò sí lò الجواب وربينا وقت بناء القرآن انتم سياسيتين من جواب حقيني مني لكنا إذا من جواب تبين تبين فلا أقسم بالشفق والليل وما وقع ولم فلا أقسم بالحمة الجواب الكلة لا أقسم بيوم القيامة فلا أقسم بما تبصرون فلا أقسم برب المشارق والمغارب لا أقسم بهذا البلد ولا أقسم بالنفس اللوامة فضرني وسواني القرآن المنزل بس تنسوا في يزرع أنا وضع مرة في الأخوة ṣùgbọ́n ẹ̀dá rẹ̀ a ní àṣẹ láti jíra pẹ̀lú ilé pẹ̀lú nǹkan ní ìjọlọ́ ọ̀gá lọ. Orí ẹbí èyí, a ní sọ pé mo jíra pẹ̀lú oòrùn, àbí mo jíra pẹ̀lú òṣùpá, àbí mo búra pẹ̀lú àrá gẹ́gẹ́ bí àwọn òbí òbí lọ sọ àbí mo jẹ̀wá búra pẹ̀lú sọ́nà àtìlẹ̀ àà ọlọ́wọ́ bá nìkan ló ní àṣẹ láti dúra pẹ̀lú tó dá ṣùgbọ́n àwọn ìwé ènìyàn ní àṣẹ láti dúra pẹ̀lú nǹkan ló ju ọlọ́wọ́ ọba wa lọ. إنه لقرآن كريم dájúdájú ọ̀rọ̀ bá ń kà جاء النبي محمد صلى الله عليه وسلم جبع ولا سوره ولم يباري للقران فان بعد ان كان قرانه الكريم انقل منه قراني في كتاب مكنون هو من اتيا كاتبات قديم يعني تدور مثله لا يمسه الا المطهرون òṣèlú tó lè fọwọ́ kàn tí kì í bá sàwọn tó ń ná àwọn tí ọlọ́wọ́ bá pọ̀ mọ́ تنزيل من رب العالمين sísọ kalẹ̀ la sọ kalẹ̀ látòkè láti ọ̀dọ̀ ọlọ́run ọba tó fẹ̀dẹ̀ àgbáyé. Quran òní ọlọ́run bá ń sọ ìròyìn rẹ̀ yìí. Àbá onímọ̀ yẹn sọ ó ní ìdáhàbà Quran الذي نزل على محمد صلى الله عليه وسلم لقرآن عظيم النماسع تجدت قرآنه ويتاع صلى الله عليه وسلم قول كذا من كان تبقى بيسان كبير الخير قول جندا رفو غزير العلم الثاني ما تنزلوا العطاء في كتاب مصول مقصول أن أعين الخلق هو من كان تعتدي تعتدي فإذا الجوع ويقول وهو الكتاب الذي بأيدي الملائكة قلنا لكي أتنزل هو أو ملائكة ولا الرباط لا يمس بالقرآن لا يمس القرآن إلا الملائكة الكرام الذين طهرهم الله من الآفات والذنوب كمان توقف على القرآن يجب من موقف مخصوص آياتي àwọn ملائكة الله وباتي الله wọ́n آياتي àwọn وباتي ọlọ́wọ́ bá ṣe àpẹ̀lẹ́ اسي اسي اول كاليب لا يمطه ايضا الا المطهرون من الشك والجنابة والحدث بالالي نوري ايه اني كفا نيكو لا تتوفى اياتي نيو اوين يسوى تمرا كرو نيدي نيكو سيكو كرو تمرا كرو نيدي جنابة wọ́n sì mọ́ra kúrò níbi ìdọ̀tí àìmọ́ gẹ́gẹ́ bí àìsí وهذا القرآن الكريم منزل من رب العالمين قرآن علاقة ليه وصف الإيمان لك ومن وباء ودا أبدا وهو الحق الذي لا ملة فيه وضد نتوفيه لإيمان lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ ọba búra jẹ́ ó sọ pé quran yìí èyí ń sọ̀kalẹ̀ wá ní fún àlẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam àwọn àǹfààní pọ̀ nínú àwọn ìmọ̀ àti ìmọ̀nà àti ọgbọ́n àtòye wọ́n pọ̀ nínú rẹ̀ ní ilé ayé yìí àtijọ́ bí àgbẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ àná eléyìí ni ìròyìn àkọ́kọ́ tí ọlọ́run ọba pẹ̀lú lórí ayà yìí nípa àìsàn ó ní pé àìsàn yìí alákọ̀ọ́lé alákọ̀ọ́lé gbogbo àwọn mùsùlùmí sábà ló ń sọrí àwọn ẹlòmíì náà sọ́dọ̀ tí wọn ló nínú ọ̀rọ̀ títí ìṣe mùsùlùmí àwọn náà ń bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfà tí wọ́n lọ ìdájọ́ gbogbo wọn pátá iná ni wọ́n fi ń ṣẹ̀rẹ̀ gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n gbogbo ẹ̀ inú àkùrá ni wọ́n ti ń ní ọgbọ́n lórí kìíkì فالقرآن لي في كتاب مسلول لا يمسه إلا المتطهرون تنزيل من رب العالمين إذ يعصمه يريد بسعة أنا تقول لي هذا هو الملون المحفوظ اللون المحفوظ لي الصوت هو لي كما يتنبوي المالي يتنبوي ملايكة لماذا àyàfi àwọn tí ọlọ́run bá bá pọ̀ mọ́ nínú àwọn màláìkọ̀ ìlú ọ̀sẹ̀ àwọn. ẹlẹ́ẹ̀kejì ní sọ́mọ̀ gan-an tó wà àwọn mọ̀láìkà kankan ò lè tọwọ́ pa àwọn àyàfi àwọn tí wọ́n bá mọ́ láyé mọ́sùlùmí ìdúró ìlànà ìfọ̀hún ìlànà àbọ̀fẹ́ bẹ́ẹ̀ náà ní nílé ayé àwọn kankan ò lè tọwọ́ pa àyàfi àwọn tó bá mọ́ kú nínú ẹ̀dùn kékeré ẹ̀kún ńlá ẹlẹ́ẹ̀kẹta ẹni pé ó sọ̀kalẹ̀ wá kì í ṣe idẹ́ gẹ́gẹ́ bí àwọn ìṣẹ̀lẹ̀ ti sọ bẹ́ẹ̀ ni kì í ṣe sí ìlú gẹ́gẹ́ bí àwọn ìṣẹ̀lẹ̀ ti sọ kì ṣe orin gẹ́gẹ́ bí àwọn ìṣẹ̀lẹ̀ ti ìjúwe rẹ̀ èyí ṣe ọ̀rọ̀ ìyẹn ẹ̀rọ ọlọ́run ọba ni. ó ti tó àsìkò tí ẹ̀rọ ká dúró torí àtúnṣe àyẹ̀lẹ̀ fún ìbéèrè èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́wọ́ bá tó fún wa ní lábẹ́ èyí tó ní aṣọ tó ṣe àṣìṣe ọlọ́wọ́ tó fún ní ẹ̀sìn wa. السلام عليكم ورحمة الله وبركاته. والله متى extension of alpha, where there is no table in No, he is going to allow us. Start with Thank you. No? Thank you. Àbúgbàdì àwọn ọ̀kan nínú àwọn agbóná ní ẹni ohun ọmọ lèmi ò gbọ́ ìdá òun ẹ̀ka ìdí ènìyàn dáadáa. Nígbà tí ẹ̀